ìyá ìyá ta kùn wálẹ̀ o àlùjọ̀njọ̀n kíjọ̀n ìyá ìyá ta kùn wálẹ̀ o àlùjọ̀njọ̀n kíjọ̀n erin pa ìyá rẹ̀ jẹ àlùjọ̀njọ̀n kíjọ̀n ẹ̀fọn pa ìyá rẹ̀ jẹ àlùjọ̀njọ̀n kíjọ̀n gbogbo ẹranko pa ìyá wọn jẹ àlùjọ̀njọ̀n kíjọ̀n ajá gbé ìyá rẹ̀ ó dọ̀run àlùjọ̀njọ̀n kíjọ̀n ajá nìkan ló kù o àlùjọ̀njọ̀n kíjọ ìyá ìyá ta kù wálẹ̀ o àlùjọ̀njọ̀n kíjọ kọ́mọ rẹ̀ lè wá jẹun o àlùjọ̀njọ̀n kíjọ ìyá ìyá ta kù wálẹ̀ o àlùjọ̀njọ̀n kíjọ ìyá ìyá ta kù wálẹ̀ o àlùjọ̀njọ̀n kíjọ jọ̀wọ́ ta kù wálẹ̀ o àlùjọ̀njọ̀n kíjọ jọ̀wọ́ takùn wálẹ̀ o àlùjọ̀njọ̀n kíjọ̀n.